gbogbo akárí ayé nílòkó lẹ́yìn odi àti gbogbo tí atẹ́gùn yìí tó ní fẹ́ dé ọdún bàbá wa àlùbáríkà bàbá awẹ́bí dànù awọ̀ràwà gbáyé nílùú gbódú ní lọ́nà ìjẹ̀dẹ̀ lọ́nà tó ń kalẹ̀ sí gùdẹ̀ lẹ́nìí wọ́n tó fẹ́ gbà wá nímọ̀ràn wọ́n ti ní ojútólé ìwọ nìkan náà ló tó bẹ́ẹ̀ àìsí wà náà nígbà lálẹ́ bàbá ẹ̀ní tẹ́ ẹ̀ní tí ẹ̀ní faṣọ ìtẹ́bùra a máa bá yín a ọkùnrin nìkan ló máa ń yọ lẹ́nu ó dẹ̀ ti da ọ̀pọ̀lọpọ̀ ilérú ó ti sọ ìyàwó ẹlòmíì di ọlọ́kadà nígbàyàwó nígbàyàwó ẹlòmíì sùn torí pé àìlè ṣe déédéé ọkùnrin níta fẹ́ sọ̀rọ̀ lónìí ní ìpínlẹ̀ ìdákọ́lẹ̀ bàbá ìjà bèrè bàbá kàtẹ́ tó bọ́ sí agbami ètò ẹ bá kí àwọn èèyàn. ọ̀sẹ̀ ojú tó lé ẹ mọ̀ ní dẹni ẹ̀yìn ẹni dẹni àná ọ̀la yín ọmọ lọ síwájú ni ọ̀rọ̀ lẹ́ẹ̀fi pìtàn ọ̀rọ̀ lẹ́mọ̀ fi pìtàn pé mo kọ́lé báyìí mo ra mọ́tò báyìí ọlọ́run o ìyà ò ní jẹ́ tiyín o kò ní jẹ́ tèmi náà o àti gbogbo àwọn tó ń gbọ́rọ̀ wa o àti gbogbo àwọn tó ń detí gbẹ́tò wa wọ ọlọ́ àti gbogbo àwọn tó ń fẹ́ràn wa ọlọ́run o dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ o wàláhùlà wàláhùwátá ìlàbìláyà lè lè ẹ̀sìn. bàbá ìdákọ́lẹ̀ kí gẹ̀rà pé dákọ́lẹ̀ a kò ṣe ojú tó lé <laughs> ìdákọ́lẹ̀ wà o hmm. ìdákọ́lẹ̀ wà ìdákọ́lẹ̀ ni àìlèṣe déédéé láàrin ọkùnrin ìdákọ́lẹ̀ gan-an ọkùnrin tí ó bá ti nídákọ́lẹ̀ ó ti dobìnrin hmm. ṣe bọ́kùnrin ṣíṣe náà ní jọ́kùnrin àìlèṣe obìnrin náà ní jóbìnrin. Yeah ìdákọ́lẹ̀ yìí bí ṣe máa ń wáyé sórí àjàpá méjì ló wà o hmm. sórí àṣẹ ọlọ́run wà o hmm. àṣẹ ọlọ́run wà o ọlọ́run dá àṣẹ síbi ògùn hmm. kí ni mo wí newé àtegbò ọlọ́run dáṣẹ síbi nǹkan ẹranko ẹgbẹ́ ìjọ̀rọ̀ mi báyìí ọ̀nà méjèèjì lọ́lọ́run fàṣẹ sí. Si sórí àjàpá yóò bímọ bíi mẹ́jọ bẹ́ẹ̀ hmm, ni àjàpá ọlọyàn hmm. o hmm. àjàpá yẹn méjì ni wọn àjàpá obí ni ó bímọ mẹ́jọ tó bá bímọ bíi mẹ́jọ mẹ́wàá méjìlá nígbà táwa wà ń kéékèèké tá a bá ń da màálù lọ létí odò ni nínú igbó ńlá ni ọmọ àjàpọ̀ wà tó báyìí round níwájú wọ́n wà máa wọ̀yàn wọ́n wà máa wojú ìyá wọn kíní kan funfun wà máa jáde lẹ́yìn jùn yóò máa fọ́n sọ̀tún yóò máa fọ́n ojúmọ̀ dojú lọ ẹnu ọmọ yẹn déédéé ẹnu ni ó lọ ó dìgbà táwọn ọmọ yẹn bá yó kan tó túká ìyẹn là á fi ṣe orí àjàpá òun òun ni wọ́n fi dábàá mú kò síbóbìnrin náà ó ṣe dàgbà tó láyé tí bá ń bẹ lọ́wọ́ ọmọ hmm. tó bá fi ṣàṣejẹ fún yóò bímọ láyé hmm. kí ni onímọ̀ wí. ẹni yóò bímọ láyé. ojú àjàpá ni ọmọ wò hmm. ojú àjàpá lọmọ rẹ máa ń wò ni ọyàn fi dẹnu ẹ òun náà ó wojú ọmọ láyé bẹ́ẹ̀ ni mo sọ ṣe wá rí àjàpá kejì akọni o kí ni onímọ̀ wí. ẹ̀rọ akọni. ìyẹn wọ́n á wá lọ wá ìran ẹ̀dí alábàáhùn wọ́n á wá ìdán tọ̀rọ̀ hmm. a ah, má jẹ́ tọrọ ṣẹ́ tán ṣe rí tá a bá kí gbogbo kinní yìí tí àgbàlagbà bá gbé e mu tí n bá ń gbé e mu tọ́bẹ̀ lò èèyàn wá nípa ọjọ́ kan jẹ o. Hmm. ọjọ́ mélòó ni a fi lò. èèyàn á lò fọjọ́ méje gbogbo ọjọ́ tí ń bẹ náà nìyẹn ọjọ́ méje náà ní bẹ. kí ni mo wí. bẹ́ẹ̀ ọjọ́ méjèèje òtẹ́yìn ó fi lò ọgọ́ta ọdún àtọdún kee àti ọgọ́ta ọdún àtọdún kẹtàlá ńlá wa ń lò lọ láyé yìí. Hmm. seventy three. yes hmm. ó sì tó ń dàbí àná. Ah, bí àná lójoojúmọ́ ló bá tuntun sí i. <laughs> àti ètò ń bímọ. <laughs> àbáyé ń bímọ ìjẹ ìjẹ wọ́n lè tó lọ lásán mọ́ lórúkọ. lẹ́sì tó sọ ọmọ ló kọ bí oṣù tó sì tó lọ tọ̀ lẹ́sì tó sọ ọmọ náà ló kọ. bẹ́ẹ̀ni àtẹ̀yẹ ní àná. ìjọ àwọn bá kú nìran díẹ̀ o sórí fúlàní tó bá fẹ́ kọ́ olóògùn wà ní tó ṣe ọ́ rí. bẹ́ẹ̀ni kí ni onímọ̀ wí wọn á ní sosiori àbí fẹ́ẹ́ rẹ̀ dùúrì wọn á ní dáàrú mẹ́kàdọ̀ àbí fẹ́ẹ́ ọmọjẹ̀sẹ̀dẹ̀ lúwa ọmọjẹ̀sẹ̀dẹ̀ lúwa ṣe rí àwọn bàbá tó ń bí àwa ǹjẹ́ òní mo sọ̀rọ̀ mo ní àwọn bàbá tó ń bí àwa n ò gbọ́ Yorùbá ni hmm. ṣùgbọ́n Fúlàní tó jẹ́ pé àáfàá ni wọ́n mọ ìra bẹ̀ olójú ọmọ wọn láyé ìràwọ̀ làwọn wò hmm, ọ̀dọ̀ wọn mo ti kọ́ tẹ̀sùbíù ṣùgbọ́n igbá yìí ọ̀dọ̀ ya bàbá mi mo ti gbà igbá gbogbo yìí ọ̀dọ̀ ya bàbá mi mo gbé ọ̀dọ̀ rẹ̀ bàbá mi onítẹ̀sùbá làwọn tẹ̀sùbá làwọn wò gàbá yìí ni ẹ lọ kíní ni ẹ lọ nígbà wọn wá bí èmi wọn ti kọ́ wa ń kéwú tán wọn tó wá lọ jù mí sọ́dọ̀ bàbá Abdulsalami ọmọ ìlé nílẹ̀ láfíàjì àwọn pẹ̀lú àfáramọ́ni ọ̀rẹ́ ni wọ́n àfáramọ́ni lọ́fọ̀pá gúnlẹ̀ nílẹ̀ tápà tí mọ́sálásí sì jáde láti inú lẹ́lẹ̀ hmm. ó wà níwájú mọ́kúádìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí mọ́sálásí òun wà níwájú mọ́jà gbòòsí lọ́rọ̀ tèmi tọ́yàn bá ní kò sí àdúrà lẹ́nu àwọn àgbà ha olúwa rẹ̀ kò so má gbà ní o hmm. ọlọ́mọjà ṣe àgbà o téèyàn bá yájú sírú àwa ìgbogbo ta bá ní kọ́lọ̀ ọmọ sí fún ni ọmọ sí fún hmm. téèyàn bá ṣe dáadáa fúrú àwa ìgbogbo ta bá ní kọ́lọ̀ ọmọ sí fún ni ọmọ sí fún kò sẹ́ni tí èé o jésù bínú o ànábì bínú o tí jésù ọba bínú àwọn tí wọ́n ń tàtẹ nínú ṣọ́ọ̀ṣì rẹ̀ ń jọ́sí ó sì lé wọn jáde pé bí e ṣe lè tajà bàbá òun àbí bẹ́ẹ̀ kọ́ ànábì sọ ọmọ màríámọ̀ ńgbà tó fojú ó fojú dá èso ogi ọ̀pọ̀tọ́ létí odò pé bẹ́ẹ̀ lòun ó ti bá tí ó ṣèṣù tí ó ti jẹ tí ó ti mu ńgbà tó débẹ̀ kò bẹ́sọ bẹ̀ mọ́ o <laughs> ó ní kóhun tó padà dé kó gbọ́wé ṣe bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ni ẹni tẹ́ bá lérò bẹ́ẹ̀ báṣẹ rí lọ́wọ́ rẹ̀ tẹ́ bá báṣẹ ibi tá bá ṣépè fún kò burú hmm. ẹni ìpèyè ṣàdúrà fún hmm. ẹni tó bá ní kí ní ó ṣe fi hàn án gbígbóná tútù làbẹ́ ni ọlọ́run ṣùgbọ́n àwa darí gbogbo ẹ̀pọ̀ pé ẹni bá ṣe bí lórí ọmọ ọlọ́mọ ẹni tí ń bá ń robi lórí ọmọ ọlọ́mọ ọlọ́run ò ọlọ́run gbàgbára náà lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ọmọ tó ń ṣe bí lórí wọn lónìí ọlọ́run gbàgbára lórí wọn tí wọ́n bá wá mú kinní yẹn tí wọ́n gbé e mú tó bá wá bẹ̀rẹ̀ sí lò tọkùnrin jó kinní ìjọ kejì ìjọ tó bá gbé ọjọ́ méje tí ó fi lo ayé tán àṣàkàrí ò ní daṣẹ́lẹ̀ o. Hmm, nǹkan ọmọkùnrin daṣẹ́lẹ̀. ojú tó lé o. bàbá o. tóbìnrin máa ń sọ gbọ́dọ̀ mọ́ léwu kò nídìí ẹrù. nǹkan ọmọkùnrin náà ni kò sí ẹrù ló ń káàkiri. kí ni ẹrù obìnrin ní ọkọ <laughs> kọjá bàbá. bàbá mi ni bàbá bẹ. <laughs> èèyàn wà nílé òkèèrè tá a sọ fún pé ọlọ́run hmm ọlọ́run ọlọ́run kò sẹ́ rẹ gbogbo aṣọ kọ́là máa sá lóòrùn kò síbi wọn ti tí ó fọwọ́ gba ìtàn báyìí hmm. tí gbogbo ara rẹ ó sì máa jí hmm. pé máa fọwọ́ gbá tàn rẹ máa fọwọ́ gbàyàn téèyàn forí soríire wọ́n fọwọ́ gbàyàn téèyàn sórí ibú wọ́n péyàn téèyàn sórí ire wọ́n péyàn téèyàn sórí ibú ọlọ́run gbogbo alápèpá ọlọ́run níjó pè wá àní rọ́nà gunbú àní rógun wàhálà nàìjíríà yóò ní dàrú sẹ́ẹ̀ òní ẹni tí ó ṣe dáadáa ọlọ́run ó gbé e bẹ́ẹ̀ ọlọ́run ó gbé e bẹ́ẹ̀ ọlọ́run ó àwa òṣòṣèlú àmọ́ olóṣèlú ẹ̀wò ń múra la fẹ́ lọ yìí nísìnyí àádájọ ni kò sẹ́yọ̀ kan ẹnìkan nú wọn tí ó lò yá ẹ wá lọ kò sí kankan tí ó lówó mọ́kà yá níbi tí ò dá wọn náwó wọn sí àwa náà sì wá wọn ń pàtọ́ lọ́ọ̀ ní á fún wọn àbí abágbàwẹ̀ aláfẹ́ lọ sí ń ẹ wá ṣebí tọ ọlọ́ọ̀ nìkan tẹ̀ wá ní ọ̀yà o ojú tó lé àti ìwà àfá ẹ wá jọ lọ bẹ lọ́n fún wa mọ́ká wọn ṣe wọ́n sọ <laughs> tó ẹni tí ó sọ bẹ́ẹ̀ ọlọ́run jọ sọ ọlọ́run dákò jó rí bẹ́ẹ̀ o jó rí bẹ́ẹ̀ bọ́n ṣe sọ ọlọ́run ti ń sọ fáwa àìsí olùsì àìsí tálíkà nítawà gan ń bùn yàn ojú tí wọ́n bùn wá lọ bọ̀tí ọlọ́run tó fún àwọn náà ọlọ́run mọ́ gbà lọ́wọ́ wọn ọlọ́run gbogbo ẹni tí ń fẹ́ ọlọ́run fi lé wọn lọ́wọ́ torá wa náà là ń bẹ lọ ọlọ́run o gbogbo ọkùnrin tí ó bá lè ṣe kì sọkùnrin o hmm. gbogbo ọkùnrin tí ó bá lè súnmọ́bìnrin kì sọkùnrin ojú tó lé o hmm. Hmm. ìbànújẹ́ tí ń pa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó ní àìlè súnmọ́bìnrin ọlọ́dàkùn mo kó lórí ọ̀rọ̀ wa ọlọ́run gbogbo gbàdá máa ń tayàwó wa ẹ̀ẹ̀mejì la fẹ́ ṣe ọlọ́run já rí sí ẹ̀ẹ̀mẹ́ta la fẹ́ ṣe ọlọ́run já sí téèyàn bá sọ pé ájò jẹ́ fóun hmm. kí ni mo wí fún yín ìbádájò jẹ́ fóun kọ́ mọ̀ mú ewu ata ìjọ̀sí hmm. kó gún hmm. kọ́ wá fi tábà tí ò bá ti ta nídìí ẹ lè lo ájò fún kó ṣiṣẹ́ kò sẹ́ni tájò èyí ṣiṣẹ́ fún níjú èèyàn bá ti sọ pọ́rọ̀ òun àwọn kan ń bẹ òkúrọ́ ni wọ́n ó pọ̀ nínú wòlíì ó pọ̀ nínú àwọn àfa ó pọ̀ nínú àwọn oníṣègùn tó jẹ́ pé ẹni tí ń bá ti ń wá sọ́dọ̀ tiwọn wọn ò ní fi orí solúsàn wọn á wá wò ó wòlíì jọ gbàdúrà fún wèrè sẹ́ yóò dìjú. ewé kan ń bẹ ah má jẹ́ sọ tẹ́ ẹ bá gbó nísìnyí bí àìró oorun sùn ní ìjẹ́gẹ́ yìí ó ṣe tẹ́ ẹ bá fún onítọ̀hún lò nísìnyí yóò sùn oorun ọjọ́ mẹ́ta wọn á wá fọrí fún kó tó sùn o níbi ojú oorun náà wèrè ó ti kúrò gbogbo ẹ̀dá tí òru oorun sùn déédéé iṣẹ́ ayé ni gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń lá jẹun lójú oorun iṣẹ́ ayé ni mo ti sọ pé tó bá di ọjọ́ mẹ́jọ ń wà sọ lórí ọkọ ọ̀run kí ni ń jọkọ ọ̀run kí ni ń jáya ọ̀run ọ̀dà ọmọ tó ọmọ ọgbọ̀n ọdún kò lọ́kọ̀ lé ìwọ ìyá ò kíyèsí òní ò sí kankan ọmọkùnrin bí ṣe ń gbé tọ̀hún ní fílẹ̀ ń gbé ti bí ní fílẹ̀ kì í sì ṣe pé kò lówó lọ́wọ́ kò ró lóríire gbé sílé ò kíyèsí aya ọ̀run ìmọ̀ yọ̀yàn lẹ́nu ọkọ ọ̀run ìmọ̀ yọ̀yàn lẹ́nu àwọn nǹkan yìí yìí kì í jẹ́ kéèyàn ò ráyè ṣe ṣùgbọ́n tó bá dọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ òkú. ọ̀rẹ́ bí wọ́n ti bàbá wa bàbá wa àlùbáríkà bàbá àlùbáríkà one bàbá awòràwà àgbáyé awẹ́ bíi dànù tó ń kalẹ̀ sí ìlú gbódú ní jẹ́dẹ̀ rò tẹ bá fẹ́ pe nọ́mbà mi zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two ó sì jẹ́nu gbogbo nàìjíríà ẹ tẹ́wọ́ ọwọ́ wa yìí. ó gùn jura wọn lọ mm-hmm. wọ ọlọ́run mm-hmm. èyí tó síwájú mm-hmm. ọlọ́run gbogbo àwọn tó bá síwájú ọlọ́run má dá wọn padà sẹ́yìn ẹni tí ń bọ̀ wá ọlọ́run já wọn náà ga ẹni tí èyí tí lórúkọ ọlọ́run jó lóòkọ rẹ̀ ọlọ́run ṣàánú wa má nà wá lọ́pàá àsárége má nà lọ́pàá jàǹjàǹ gbogbo àgbáńlá ayé gbogbo bí alẹ́ èèyàn sí tó rìnrìn àjò gbogbo tí ń dẹ́rù bà wọ́n àtọjú oorun àtọjú ayé ọlọ́run gbàgbára lọ́wọ́ nǹkan náà kí nǹkan náà jóná dànù kán dẹni ìdùnnú kán wálé láyọ̀ kán ríṣẹ́ ayọ̀ gbà kí dùnnú jẹ́ tiwọn bisimilayi rahman ni rahimi. Mm -hmm alhamdulillahi rabbil alamin arahamani rahim maliki yawmidini iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin